ọ̀dà o ọ̀dà o ọ̀dà mọ̀mọ́ múrẹ́fọ́ akala ẹ̀ múra àtòtò àrèrè gbogbo mùtúmùwà ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ rédíò splash one oh six point seven fm àti ẹ̀yin olólùfẹ́ mi olúfẹ́mi omila ní ìyàndá ọmọ jọ́ọ̀jì ẹ máa kú àmójúbà mi o níkànnì yìí splash one oh six point seven fm abẹ́òkúta lórí ètò tá a pè ní ọ̀dẹ́rìnbó ọ̀dẹ́rìnbó lètò tẹ́ máa jẹ̀gbádùn níkànnì yìí lọ́jọ́jọ́ thursday aago mẹ́sàn-án sí mẹ́wàá alẹ́ lórí ètò láti máa ṣe àtúntònú nípa àwọn àṣírí tó farasin àti ìgbésí ayé àwọn ẹranko àti ẹyẹ lóríṣiríṣi bákan náà láwọn máa gbàlejò àwọn àgbààgbà ọdẹ apẹran tí wọn máa fi ìrírí wọn bọ́ wa ní nípa àwọn ẹranko. àwọn abala bíi ayọ́ka arambara níbi tá ó ti máa ka àwọn ìwé D.O. Fagua bíi igbó olódùmarè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ ó sì tún máa jẹ̀gbádùn àwọn àlọ́ lóríṣiríṣi. ẹ má gbàgbé o ọjọ́ àlàmísì Thursdays bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án sí mẹ́wàá alẹ́ ọ̀dẹ́nrẹ́gbó ọ̀dẹ́nrẹ́gbó níkànnì Splash FM pẹ̀lú olúfẹ́mi omilani ìyàndá ojú pọ́n kókó má fọ́ ọkọ̀ láìdé ojú koko kókó dáná sunlé bàbá àníkẹ́ èmi àdùbí ànímọ̀ bí èṣù. ẹ̀yin ọdẹ ayé o